والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح فالليل على أنتي أتكاسواجي المسلم محاسب بما يقول فمأجور أو مأزور ṣe gbogbo mùsùlùmí ọlọ́mọ o lẹ́yìn ó ṣèṣì ro gbogbo ntẹ̀yìn bá sọ o lẹ́yìn ó ṣèṣì bí ó ṣe ṣèṣì ro gbogbo ntọ́ bá ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn ó ṣèṣì ro gbogbo ntọ́ bá jáde lẹ́nu yàn tábà wá lẹ́yìn ó ṣèṣì ro rìsọ́ọ̀tì méjì náà ló lè jáde níbi ìṣirò fàmà àjúrò nínú kọjá pé ntẹ̀yìn sọ yìí ìtọ́lọ́wọ́ ìfọ̀yàn ládàá ni awo máa zúrò ní àfikọ́jẹ́ pé ntẹ́yìn ìgbẹ̀sẹ̀ yóò fi láde ibú tí ó lẹ́yìn ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́run. فلذلك نهى النبي صلى الله عليه وسلم عن بعض الألفاظ torí bí yìí lànàbí fi kọ pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ àwọn gbólóhùn kan ń bẹ o ẹ má jẹ́ ọmọ jáde lẹ́nu yìí o. ووجه في بعضها إلى ما يقوله badalan minha at the same time ànábì sì kọ́ wa bóun bá ní ẹ má wí léyìí má ǹjẹ́ ẹ máa wí ní ọ̀dà gẹ́gẹ́ bá a ti fúnra wa pé eléyìí láta dáadáa tó yẹ kí gbogbo àlùfáà oníwàásí ìgbọ̀n tí ń kọ́ àwọn èèyàn lẹ́sìn káwa náà máa lò ó bàbá tí ń sọ ní tí ọ̀dà fáwọn èèyàn ẹsẹ̀kẹsẹ̀ ká máa júwe ní ti ọ̀dà fún wa. النبي كيسين صلى الله عليه وسلم الفوائد àwọn àǹfààní tá a rí mú ni ní sọmárì alúùlà alákọ̀ọ́kọ́ anáhàyò àǹkọ́wọlé yà káfíru lẹ́nu mùsùlùmí àti èèwọ̀ ni èèwọ̀ lọ́nkọ̀ ànábì kọ̀ sallallahu alaihi wa sallam àrí mùsùlùmí káwá dànù kọ́ pé wọ́n kẹfẹ́ rí à èèwọ̀ ni o. ẹ̀ṣẹ̀ ni o. النهي عن ya يا عدو الله للمسلم naa, náà kéèyàn ó sùn ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wá pé wọ́n kọ́ tó sì lẹ̀ ọ̀rọ̀ lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ni o. a gbọ́dọ̀ máa pe mùsùlùmí ní ọ̀tá ọlọ́run. الثالثة إليكتا أنهما تعودان على ما على من قالهما لمن لا يستحقهما ẹ̀rìndì wá wà ẹni ó pe nìkan kékeré ẹni ó pe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní ọ̀tá ọlọ́run bọ́bá pé mùsùlùmí yìí ó di sáàbù ẹ̀ ọ̀nà àfi ní káwa náà fura o ìsìláàmù máa já o bálùwàdá tí máa já o irun tí máa já o ọlọ́mọdé ìsìláàmù wa o ìwọ náà fi èsì tó lè ṣe tí ó já ìsìláàmù tí ó kọ tọ́lọ̀ ní wọ́n má pè ọ́ yìí tí òfin ní ìṣẹ̀rẹ́ jí mọ́ o ẹni ó kọ yìí bá ṣe déédéé ààrẹ kò sí ẹsẹ̀ ńbẹ̀fẹ́ ni ó wí o ìyẹn báyìí pé lóòótọ́ nǹkan fojú jọ mùsùlùmí ń ta ni ìwà kẹfìrí ní wù lábẹ́nú oníkìní kan tí ń forí kanlẹ̀ fún ọláwọn kan tí ń pè ó ti lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ kan ó ti lọ gún pé ó ti lọ mú mi bí wọ́n ti ń kọ́lọ̀ ń pé mẹ́ta mẹ́rin gbogbo àwọn nǹkan wọ̀nyí máa já ìsìláàmù lálùwàlá kí máa já gbẹrùn kí máa já tọ ẹni tí yá lọ ìsìláàmù rẹ ọba tí ìwà já ẹni ọba pè ń kéfè rí ìpè ń kéfè rí yìí ànábì ní ń padà bọ̀ orí ìwọ tó wí o ẹni ó pè lọ́tọ̀ ọlọ́run tó gbọ́ yọ ọlọ́run ní lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ìwọ lọ ta ọlọ́run òun kọ́ o ànábì ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wa sallam الرابعة ẹlẹ́kẹrin النهي عن قول تعس الشيطان والتوجيه لقول بسم الله بدلا من ذلك ara ń ta kọ́lẹ́kọ̀ ni pé bọ́ọ̀ bá rí nǹkan kan tí ààyè bá inú nǹkan rẹ mọ́tò rẹ ni ọ̀kadà rẹ ni kẹ̀kẹ́ rẹ ni ẹṣin rẹ ni rànkúnmí rẹ ló ṣubú ni lọ́kọ̀ọ̀sẹ̀ ni má àtìrìbùtì yìí ń sọ́dọ̀ ṣètọ́ ni má ọ̀hún ẹ̀ńpáwá rẹ ni lẹ́bi ní ọwọ́ adìrẹ fóun tó nǹkan pé yẹ àwa náà la gbé ṣubú ọ̀rọ̀ kọ́ èyí tó fi máa pé àkọsẹ̀ dá fọ́ṣẹ̀ tọ́ nìyá olórí ibú mọ́tò yìí wọ́n wí pé bísímẹ̀lá ló kọ́ ọlọ́run lẹ́bi lẹ́yìn lọ dá o tọ́ gbèsè gbọ́ iná ọlọ́run kó sàájú yé wa o lílo rẹ̀ wá sí rọrùn fún wa o ṣèwà lọ́mọlẹ́yìn ànábì tààrà. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين